ẹ try. àdúgbò mọ̀mọ́ ẹni tó bí ẹni bẹ́ẹ̀. mo ń bọ̀ ẹ bá mi ẹ bá mi ẹ bá mi tún ọ̀rọ̀ yẹn mú ẹ bá mi tún mú. ìyá tó ìyá tó bí mọ̀mọ́ ọmọ yẹn gangan. ìyá tó ìyá tó bí màmá ẹ̀. ìyàwó à ń gbé nígbà tá a lọ kí wọn yẹn gangan gangan. ok. tó bímọ ọmọ ọmọ tá à ń sọ̀rọ̀ yìí. ó yé mi. àdúgbò kan ọmọ là ń gbé nígbà tí wọ́n wá bá lọ kí àwọn sọ pé kí ló dé tẹ̀ pariwo síta wọ́n wá ní àwọn lọ bẹ ẹni táwọn wí náírà má lè báwọn lọ bẹ pé ṣe ló ń fi àwọn ṣe yẹ̀yẹ́ tó ń mọ àwọn ṣeré pẹ̀lú bàbá ọmọ yẹn wọ́n wá ní wípé nígbà tí ọmọkùnrin yẹn tó di pé wọn ò mọ ṣe ìyàwó ẹ̀ wá pé bólú bólú yẹn ẹ̀gbọ́n ló jẹ́ fún ẹni tá a wí yìí wọ́n ní jẹ́ iná ọ̀dẹ̀ tún ni o wá sọ fún un pé kó tó débẹ̀ kí bólú tó débẹ̀ ìyẹn kọ́kọ́ pe nọ́ọ̀sì tì ìyẹn wá ní ẹ̀mí òun sọ pé kó o má pe nọ́ọ̀sì ó wá ní kí nọ́ọ̀sì yẹn má wà mọ́ nígbà tó wá débẹ̀ wá rí pé ìyàwó Mohbad gangan ti gbé nọ́ọ̀sì tó dẹ̀ ti gún lábẹ́rẹ́ kó tó débẹ̀. ẹ ló máa. ṣe ń gbọ́. mo ń bọ̀ ta ló ń jẹ́ bólú ta ló ń jẹ́ bólú. wọ́n ní jà ọmọ yẹn gangan ẹ̀gbẹ́ ẹ̀ ló tún wá jẹ́ ọmọ tó bí mọ̀mọ́ ọmọ yẹn òun làbí gbẹ̀yìn òun làbí gbẹ̀yìn mọ̀mọ́ tó bí ọmọ yẹn. now bólú wá fẹ́ pe nọ́ọ̀sì àbí. ọmọ ìdúdẹ ṣe mọ́ níjà fún wọn. ẹni bólú fẹ́ pe nọ́ọ̀sì. ẹ ó wá ní kí nọ́ọ̀sì má wà mọ́ pé ọkàn bẹ́ẹ̀ ni ọkàn kó o má pè ó wá ní kí nọ́ọ̀sì má wà mọ́. ta ló ní kí nọ́ọ̀sì má wà mọ́. máa dé ọ̀dọ̀ ìyàwó ọmọkùnrin. ta ló ní kí nọ́ọ̀sì má wà mọ́. bólú gan tó jẹ́ mọ́níjà. ok bólú bólú sọ pé ọkàn òun ò pe nọ́ọ̀sì mọ́. bólú tó jẹ́ mọ́níjà yìí. ó lọ́kàn òun ò pe nọ́ọ̀sì mọ́. bẹ́ẹ̀ ni kò wá pè mọ́ ẹ̀ẹ́ kó má pe nọ́ọ̀sì lọ síbẹ̀ nígbà tó wá débẹ̀ kí ló ẹ ibo náà ti gún lábẹ́rẹ́ ibo náà ti gún lábẹ́rẹ́ yẹn. nílé gangan ilé ilé ilé ni ti gún ilé ọ̀yàwó ló pe nọ́ọ̀sì nọ́ọ̀sì abẹ́ ilé ló wá gún ok ilé ilé náà ti gún lábẹ́rẹ́ so ó mì pé ó mì pé ọ̀rọ̀ tí àwọn hospital yẹn fi síta pé hospital àwọn kọ́ ni àwọn ti gún lábẹ́rẹ́ ó mì pé lóòótọ́ ni. bẹ́ẹ̀ òtítọ́ òtítọ́ ni òtítọ́ ni torí mi tẹ̀lé programu láti jọ tọrọ ti ṣẹlẹ̀ òtítọ́ ni àwọn yẹn kọ́ but ìyàwó Bólú ló pe nọ́ọ̀sì wá sílé tó gùn àwọn mọ̀mọ́ ìdẹ́mọ̀ òótọ́ ọ̀rọ̀ wọn ọ̀dẹ̀ sọ. mo ń bọ̀ ìyàwó ta ló pe nọ́ọ̀sì wálé. ìyàwó Mohbad. ìyàwó Mohbad ok ẹ̀yin èèyàn àwọn ará àdúgbò ni wọ́n sọ̀rọ̀ yìí ìtàn dẹ̀ sọ sẹ́gbẹ́ text message lẹ sẹ́ndì fún mi gan láàárọ̀ yìí tó wà ń bí mo rí i pé ẹ fẹ́ kí n kà á bọ̀ mo fẹ́ kán gbọ́. ẹ ẹ lọ́wọ́ ìpèsè ẹni tó ń jẹ́ bó báwo ló ń bá ti pé kán béèrè lọ́wọ́ ìyàwó Mohbad pé sọmọ ẹ tó ń jẹ́ Bólú. lọ́kọ̀ ìyàwó tó ń jẹ́ Bólú ṣé báwo ló ṣe jẹ́ sí Mohbad. ok pé kán bí ìyẹn kán. wọ́n bẹ̀rẹ̀ pé ṣó pè é kó máa bọ̀ ṣó pè pé tó bá wá bí tí ò jẹ́wọ́ àwọn tí mo tún dárúkọ ìkan wá bá wọn kàn halẹ̀ mọ́ wọn wọn á jẹ́wọ́. ok orí wọn rò títọ́ wọn sọ wọn rò títọ́ wọn sọ. wọn so bólú. náírà náà bẹ́ẹ̀ ni Naira Marley náà ó wà lára wọn torí ọmọọṣẹ́ Naira Marley ó wà lára àwọn tó ń gbé lọ sọ́sítà. ọmọọṣẹ́ Naira Marley. bẹ́ẹ̀ ni ó wà lára àwọn tí wọ́n gbé lọ sọ́sítà wọ́n jọ wà nínú mọ́tò. èwo nínú wọn èwo nínú wọn mà. mi ì morúkọ ẹ̀ níwájú náà pé mi ì morúkọ ẹ̀ ní fáwọn gbàtà dọ́dọ̀ mọ̀mọ́ yẹn ọ̀tí mi rí pé ẹ̀ kàn lè sọ sọ òtítọ́ jáde gbogbo wọn dẹ̀ dákẹ́ wọn sọ̀rọ̀. ok ok so àdúgbò tẹ́yìn ń gbé ni màmá tó bí ìyá Mohbad ń gbé. bẹ́ẹ̀ ìgbà tẹ́ wá lọ kí màmá yẹn fún ti ọmọ ọmọ ọmọ wọn tó ṣaláìsí. ìdàrẹ́ ti ní bẹ́ẹ̀ ṣe wá ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá bẹ̀rẹ̀ mo lè dàrẹ́ ti ní bẹ́ẹ̀ ṣe wá pé tí n bá wá sádùúgbò yín gan ẹ lè direct mi lọ sọ́dọ̀ ìyá tó bí ìyá Mohbad gan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo lè direct bẹ́ẹ̀ni mo lè direct yín. ok ó kàn pé Ghana lèmi wá ṣá. Ah. Ghana ni rédíò wa wà. ok ẹ ṣe gan tọrọ bá sì jẹ mọ́ bẹ́ẹ̀ náà tọrọ bá jẹ mọ́ bẹ́ẹ̀ a máa wà tọrọ bá tọrọ bá jẹ mọ́ bẹ́ẹ̀ a máa wà tọrọ bá jẹ mọ́ bẹ́ẹ̀ a máa wà tọrọ bá jẹ ọkọ yẹn pèsè pé àwọn ọlọ́pàá ti wà lẹ́nu ìwádìí yẹn má pè mí jọ. àbí lè pè yín mi lè pè yín sọ̀rọ̀ mi lè pè yín iná mo ṣe fẹ́ kí gbogbo ayé ó gbọ́ tí mo bá ní mo ka mẹ́sàgì tẹ sẹ́ndì sí mi sìn á dàbí pé bóyá èmi ni mo frame mẹ́sàgì yẹn. ó dà gan nínú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a tún gbọ́ níbi tá a tún gbọ́ ládùúgbò nígbà kan sá ọmọ yẹn ládàá wọ́n gbé wá sọ́dọ̀ màmá yẹn ládùúgbò ló bí ọ̀sẹ̀ kan bí méjì ń bẹ̀ wọ́n wá pe gbogbo pásítọ̀ jọ kan gbàdúrà fún ọmọ yẹn wá dámọ́ jẹ̀mú pé tara wọn bá yá òun máa ta àwọn pásítọ̀ yẹn lọ rẹ̀ nígbà tó di pa ọmọ yẹn ya ó kówó àmọ́ iye yẹn bọ̀tán lówó yẹn pọ̀ ó kó fún màmá ẹ̀ kó kó fún pásítọ̀ pásítọ̀ wa yọ díẹ̀ náà ẹ̀ pé owó yẹn ti pọ̀ jù báwo ló ṣe lè ká dúró owó ìfún bá a ṣe gbọ́ ọ̀rọ̀. ok ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun hmm. wẹ́ẹ́ ẹ̀yin èèyàn ẹ mo ti ṣí mo ti ṣí ojú òpó lẹ̀ ṣe rí mẹ́sẹ̀gì tí màmá yẹn fi ránṣẹ́ òun lélẹ̀ ṣe ti rí mẹ́sẹ̀gì yẹn mẹ́sẹ̀gì yẹn nìyẹn ẹ jẹ́ kí n ṣe ti rí ìgbà tí wọ́n kọ mẹ́sẹ̀gì yẹn ẹ mọ̀ anybody ló lè kọ mẹ́sẹ̀gì sí yàn bá ṣe gbóhùn wọn sìn àwọn náà sọ̀rọ̀ yẹn ẹni pé wọ́n kọ́kọ́ sọ pé ha ṣáwọn yẹn máa máa gbọ́ nǹkan táwọn sọ wọn láwọn ò fẹ́ kán gbóhùn àwọn bọ́tà sọ fún wọn pé kò sí orúkọ wọn nìkan máa dà ibi tọ́rọ̀ dé dúró kò nídìí ebó là ń sọ ń sìn àwa ò sọ pé ẹnìkan kan báyìí ló ṣe pa Mohbad for now but nǹkan tá a bá gbọ́ a kàn ń sọ jáde in case bóyá àwọn ọlọ́pàá lè rí fact nínú ọ̀rọ̀ tá à ń sọ reason tá a fi ń sọ nìyẹn àwa ò lè ever sọ pé ẹnìkan báyìí ló pa Mohbad ṣùgbọ́n kíní kan tá a mọ̀ ni pé àwọn Nigerian police force a mọ̀ wípé a mọ̀ wípé ó dájú pé wọ́n máa mú wọ́n máa mú ẹni tó pa Mohbad